bàbá wa mudirul markaz fadilatu sheikh abdulhamid shitu sani alaomade professor bàbá wa àgbàyáyì kọlọmbà wa fi ìkẹkùn ìkẹ wọn a máa sọ nínú àwọn ọ̀rọ̀ wọn wípé kò sí fàyàwọ́ ẹ̀san ntọ́ bá ṣe lọ́ọ́ gbà o àpẹẹrẹ rẹ̀ náà ni irú èyí tó ń ṣẹlẹ̀ láyàjọ ọjọ́ tòní nílùú benin republic oríire ńlá kan tún lélẹ́yìí o ẹ wá wo ọ̀kan gbòógì nínú àwọn àgbà àfà ìlú Benin Republic olùdarí ilé kéwú ńlá Markaz nílùú Sàkété lórílẹ̀‐èdè Benin wọ́n tún gba ipò kún ipò wọn o ọpẹ́ ńlá fún Ọlọ́run lórí àṣeyọrí ńlá yìí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n kúrẹ́ táwọn náà ń bọ̀ àtẹnutọ́ wà ní yunifásitì ní tó jẹ́ yunifásitì àbẹ́ntó jẹ́ yunifásitì ní àbẹ́ntó ti ní màsà lọ́wọ́ ní àbẹ́ntó ti ní dókítà lọ́wọ́ ní ògùn náà kẹ́lẹ́ sáré kí wọ́n múra sí ká mọ kọ̀wé ká mọ kan ká sì mọ kọ́ lẹ́kọ̀ọ́ ká sì máa ṣe oríṣiríṣi iṣẹ́ tó wúlò fún àwọn oríṣiríṣi àwọn ọ̀jọ̀gbọ́n onímọ̀ ńláńlá àwọn olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga yunifásitì àwọn àlùfáà kọmọ̀nkéwú àti àwọn olórí adarí iléeṣẹ́ ńláńlá lọ́kùnrin lóbìnrin ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ yìí lónìí ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún two thousand and twenty-four ní yàrá ìnáwó amphi idris debi nínú ọgbà ilé ẹ̀kọ́ yunifásitì àgbà nílùú benin tá a mọ̀ sí yunifásitì dabome calavi ìwé ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ní dọ́kítọ́rà ìyẹn doctorate degree lédè òyìnbó kó tó wá di wípé wọ́n di ipò ustaz doctor tí a mọ̀ sí professor àwọn méjì péré ni wọ́n di pòfẹ́sọ̀ lọ́jọ́ tèní bàbá wa prof abdulhamid àti prof ahmed tijani láti arewa ìyẹn northern side of benin north du benin àwọn mẹ́sàn-án ni wọ́n di ustaz musharik torí wípé ìpele mẹ́ta ni ipò tí ń bẹ lẹ́yìn dọ́kítọ́rà ìyẹn dókítà lédè èbó ustaz musaid ustaz musharik àti ustaz doctor lédè lárúbáwá abẹ́ ọlọ́run kó fi àlùbáríkà sí i fún wọn àmín. wa nahnu min hadhihi al-manassa na'idukum bi annana insha Allah ta'ala sanakunu inda husni dhannikum وسنحمل ونرفع راية العلم عالية خفاقة في بلدنا بنين لأننا نعرف بأن العلم هو الذي يبني وأن الجهل wọ́lẹ́dẹ̀ yahdim. bàbá wa professor abdulhamid jẹ́ ẹni tí wọ́n gbajúmọ̀ níbi àwọn iṣẹ́ olóore àti ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí kíkọ́ mọ́sálásí síbi tí ò sí tẹ́lẹ̀ àti bíbọ́ àwọn aláìní àwọn àtẹ́wọ́gbọrẹ pàápàá jùlọ nínú ààwẹ̀ Ramadan lọ́dọọdún ọlọ́run bá wa san wọ́n lẹ́san olóore. mo kí àwọn olóríire ọjọ́ ìní náà ni àwọn ọmọ ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa Dr. eh, Abdulhamid Alao Shitu Sani Dr. Traore Dr. Harun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn tí wọ́n ń gba oyè lẹ́ni kọ́lọ́n kó dàgùn kó fọ àlùbáríkà sí. àsìkò tí wọ́n gba oyè yìí sí kí ọlọ́run jẹ́ kí wọ́n máa oyè náà dáadáa. So we are so happy to be here today with our Fadila to Sheikh Al-Imam Professor Hamid Sheikh Husani Alao. He is also the director of Markaz Markaz Talim Al-Arabi Al-Islami Sakete. We have Mudirul Markaz here in Benin Republic. So may Almighty Allah in His infinite mercy be with him. It is called Ustaz Doctor. That's Professor. Professor Harun. Ahmad Tijani Harun. And our professor here, Abdul Hamid Alao. The rest are uh, associate professors. Alhamdulillah, we are so grateful to be here. And he gave advice to we, the youth, that we should try our best to also learn, reach this level. It's not easy and it's not a day job. May Almighty Allah in infinite mercy be with our professor. May Allah in his infinite mercy continue to be with him. Amina ya Rabbal Alameen. Thank you. You're welcome, sir.